والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فولون ọlọ́ọ̀bá tí ó kéré ọ̀dà fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ èyí kí ọlọ́ọ̀bá kí ó gbalẹ̀ àwọn ẹnìkọ̀ọ̀kan wa kó sì jẹ́ kí a sọ yé tó bí a máa ti sọ lọ. àtọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún àdébùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìpínlẹ̀ àìsíyá náà. ibi tí àlàyé dédó nípa àlámẹ̀rí àdúgbò àgbọ́yé nípa ẹ̀sìn àgbọ́yé nípa àwọn àdájọ́ wípé àwọn bùkátà sí láti lè mà ó ní báàbò àlùmọ́sí àlẹ́ àlùjẹ̀bírọ́sí wọ́lọ̀kùnfẹ́yì yẹ́ ni àlàyé nípa ìdájọ́ tí ó rọ̀ mọ́ fífọ́ pa ojú egbò àbí títà ojú egbò àbí fífọ́ pa kóòpù kí láti ẹ̀yàn kóòpù á padà sí àlàyé rẹ̀ a rí pé àlàyé tí a ṣe káyìn ó ní nípa tẹ̀yàmọ̀ àlùwálé iléèfẹ̀ kí wọ́n lọ́pàá ló yá sí pé àfa àṣàlàyé nípa báàbù yìí lẹ́yìn ìgbà tó ṣàlàyé tẹ̀yàmọ̀ bẹ̀rẹ̀ torí tẹ̀yàmọ̀ ọmọ rọ́pò àlùwàlá àti ìwé ọ̀ranyàn èyí bá fẹ́ sàlàyé yìí náà òun náà rọ́pò ìpín kan nínú àlùwàlá ó sì ń rọ́pò ìpín kan nínú àlùwàlá ni so ẹ̀rí bí àsìkò wà láàrin wọn sàyámù wọ́n dúró nípò àlùwàlá àti ìwẹ̀ ọ̀ranyàn ní pípé tùmẹ́ta fẹ́ sàlàyé yìí yóò dúró nípò àlùwàlá àti ìwẹ̀ partially yẹn ni pé kò ní jẹ́ ìsíyọ́ complete. kí náà pè ní aljẹbírọ̀ jẹbírọ̀ ní ojú ìgò fífọ ọ̀pá ẹ̀rí pé ìgbà míì wà tó ṣe pé èèyàn ò ní tí ó rì lápá àdílẹ́sẹ̀ ó sì fẹ́ sàlùwàlá bóun ni yóò ṣe ṣe àlùwàlá oníkan a fẹ́ sàlàyé ìgbà míì sì wà èèyàn á máa wọ bàtà alámùtàn sáàpè ní kọfà ṣù èèyàn á sì máa wọ stock àbí stocking àwọn àdájọ́ wo lọ́rọ̀ máa àwọn àrọ̀rùn wo ni Islam ṣẹ̀rẹ́ Islam ló ṣe fúnrú àwọn tí ó bá wọ irú nǹkan yìí ìgbà míì wà bandage a máa wà lọ́wọ́ a máa wà lẹ́sẹ̀ lẹ́yìn ó ti fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yàn àbí tí ọ̀fẹ́ ṣe àlùwàlá tó fún ẹ tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmà ọgbọ́dọ̀ mọ àwọn àdájọ́ tí ọ̀rọ̀ ma pẹ̀lú ẹ̀rí rẹ̀ afa bẹ̀rẹ̀ ìyẹn ni afa wa Muhammad al-Bashir Sidi Muhammad al-Bashir pé ìnìkíta gọ́sọ̀l jọ́rì kàtàyà mọ́mìn. فامسحه أو ما يتقى للألم مثل الجديرات أو القرطات أو العصابات أو شد الرأس وإن بغسل أو بلا سفر كأن انتشرت إن صح معظم البدن kí ما túmọ̀ èyí tí a إن yìí غسل الجرح pé tó bá ń páyà nígbà tó fẹ́ sàlùwàlá àbọ̀ fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yìí títí ọba wẹ ibi tí egbò wà ní ara rẹ̀ bí o ti ń páyà níbi sàlùwàlá kí ni tí máa ń ṣokùnfà sẹ́yìn fi ṣe àlùwàlá eléèpẹ̀ bí kò máa páyà yìí pé tóun bá lo omi ààrẹ ọ̀padà ṣẹlẹ̀ sóun àbí kí ààrẹ tó lágbára ju èyí tó wà lára ìtẹ́lẹ̀ kọ́ tẹ́lẹ̀ àbí kí ààrẹ rẹ̀ ó má tètè san tẹ́gbẹ́dẹ́ yóò fi ya ó ní pé bá ń káyà ẹ̀ náà pẹ̀lú ikù tó wà ní tí ó rè tó wà ní ara rẹ̀ nígbà tó fẹ́ sàlùwàlá tí fẹ́ ìwé ọ̀ràn yàn ń àbíbi tí ìpalára wà níbi ara yọ sàlékún rẹ̀ fàmsáhàhù kò nídìí kan òwe rárá kà fi ọwọ́ pa lásán. Nígbà wo nígbà wo ló kọjá pé ìjọba ti ń lọ sí omi ìfẹ́ ojú èkó ẹgbẹ́ òṣèké ni ọ̀gbọ́n ló sàkọ́ àlàyé lọ́wọ́ ti dé lọ́wọ́ tó ní kọ́ fún ẹbí oṣù èkó yóò ní ọ̀la 要俾啲後生什麼嘅嘢？當佢哋過後輩冇嘅方法，佢哋將嗰個方法全部變變變。如果佢哋變咗嘅嘢，後生就可能俾佢哋嘅好堅骨啊嘛，呢啲係例如講我哋啲老嘢嚟嘅，呢啲嘢啊，變化咗啊，因為我哋嘅呢個問題啊，變咗嘅嘢。 gẹ́gẹ́ bí òkòtò ti dé oògùn tó wà ní ojú ègbò iná lọ fi ọwọ́ pa lọ́wọ́ pé bí òwe wọ́n pa ojú ègbò lọ́wọ́. àwọn ìṣòro kọ́ọ̀sì lọ́wọ́ pé pé èyí òfin òkú sí òní ìkọ́ ọjọ́ òkú yẹ kọ́ kàkékeré ní kọ́ bàbá pé wọ́n pa náà ní. àwọn ìṣòro bá ń sìn àbí òkú bá ń bẹ̀rẹ̀ nígbà tó bá ń sàlùwàlà ò ní àní sọpọ ìwé kò tú bandage yẹn kí ló ṣe ọkọ̀ fi ọwọ́ pa bandage yẹn. àwòṣá ti ráàsì àbí nǹkan tó fi wé orí sẹ́gbẹ́ ìyá máa fi ráàjì wé orí gbà míì tó ṣe pé ó ní tí ó rè níbi orí. kò nídìí kó tú tọba tó pé lẹ́ra ó mu tọ́ba tó pé kò wọ́n tú nígbà tí wọ́n ń sàlùwọ̀dà kí ní ó ṣe iná ni ó fi ọwọ́ pa mo rò pé ti yé lára àwọn ìrọ̀rùn tó nínú islam o ni o ò ní di ọ̀fi ọ̀wẹ́ ojú ètò rẹ tọ́ọ̀bà ti ní lágbára tọ́ọ̀bà ti pé yóò kó nira bọ̀ ọ̀fọwọ́ pa ni tọ́ọ̀bà tó lè fọ́ pa ojú ètò gángan oògùn tó wà lójú ètò àbí báńdéèjì tó fi lé ó sì kí ni ó fi ọwọ́ pa torí pé làzọ́rà wọn là jìrà nínú sẹ̀rẹ̀ Islam gbogbo nǹkan tó bá lè mú nira wá tó sẹ̀rẹ̀ ò sì kí ni kò ní kò ní sí lófin. wọ́n máa jẹ́ àlà àlékún ní minhaj ọlọ́ọ̀bù òfin ìlera sínú ìsìn islam àfi dọ́wà sí pé ó ní òwe à wọ́n máa sọ pé tí ìbá fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yà omi gbọ́dọ̀ dé gbogbo ara yóò wà lọ ọ̀rọ̀ omi sí ojú ọba tó búrẹ́kẹ́ kí ló fi jẹ́ kí àwọn onímọ̀ máa àbá tí wọ́n ti pa láyé pé kódà kó sí pé wé ọ̀ràn èèyàn ló fẹ́ wẹ̀ bó ti sí náà nù ò ní ìdíkò tú bandage ò ní ìdíkò tú ráì àti ẹni tètè òfin lébi síndùn ò ní ìdíkò tú so ọwẹ́ ó sì ra kọ́ pa ibi tí ọjà ti pé ọjà ojú egbò pẹ̀lú nǹkan tí òfin lé lórí wà ń bè kó sí ní àwọn òbí tó bùrìn yìí. kódà kó ṣe pé ńgbà tó fẹ́ ṣe bandage yẹ ọ̀nà ló wà lágbà torí pé àwọn àdájọ́ kan bọ̀ sápadà ṣàlàyé pé tí wọ́n pa kó àbí kó tó lè fọ́ pa nǹkan bíi bíi sọ́ọ̀ ọ gbọ́dọ̀ já sí pé ńgbà tó fẹ́ o ti ní àlùwàlà kó tó wọ̀ ìgbà pa fáwọn iye àkókò ètò ìṣẹ̀rí àlàkalẹ̀ ṣùgbọ́n ti ọ̀rọ̀ bandage àti àbí fífọ́ pa ògùn iye ò níyànnú yẹn ni pé tọba di bandage tó o sì ní àlùwàlà nígbà tó o fi dé wọ́n fọ́ pa bandage yẹn nígbà tó o bá fẹ́ wẹ̀wẹ̀ ọ̀rọ̀ yẹn àbí ìgbà tó o fẹ́ ṣe àlùwàlà mo rò bóyé wà á ń bè mọ́sílẹ́nu àwọn bèèrè tó rí gàán ìdáṣàrẹ́tì. gẹ́gbọ́ tẹ já sí pé ọkọ̀ panà kódà kó tẹ pé bandage àbí aṣọ tó fi yí ibi eh, injúrì wà ní ààrẹ ó ju bí tí egbò ti lọ bóyá egbò ọkọjá bí orí ọmọ níka nígbà ọwá lo ìtò olù aṣọ tó fi yí ọwá dé gbogbo ọmọ níka rẹ̀ àní sọ wípé ọwọ́ bíi tẹ́tí wà nìkan ènìyàn fọ́pa ibi tó kù ọgbọ́dọ̀ tu òkú nìfẹ rárá ibi tí báńdéèjì dé torí ètò tó mọ iná lọ́fọ̀ padé kò clear ìyẹn ní pé báńdéèjì ọba àkọjá ibi tí ojú ègbò wà àti ibi tójú ègbò wà ó àti ibi tí báńdéèjì dé iná lọ́fọ̀ pa kì í ṣe pé ó tu báńdéèjì. tó fi wá kọ́ pa ibi tí ojú ègbò dé ara o. afáwa fi kún pé ìtọ́ àmọ́ ọdọ́mọ̀ àlàyé tí mo ṣe yìí tọba ṣe yí pé èyí tí ìjírí òdì ó kéré bí ikú sí pé ọwọ́ apá nìkan ó ọlálàáfíà àwọ̀kọ́lá máa fáhà wà mẹ́sùlù sàálìmì làbí ó dé ilé jòrò ìwà lẹ́nu àálìmì àbí èyí tó pọ̀ jù nínú ara níbi oríkèéríkèé àlùwàlà tó fẹ́ sí ń légún tẹ̀lé ìwọ̀n abá díẹ̀ ìlọ́jọ́ sí pé kò ní ojú egbò lópòrò gbàdọ́bá sẹ́ yí pé ìwọ̀nba díẹ̀ tó kó ń tọ́ọ̀bá níkọ̀ wẹ́ kò ní kó nira bá ibi tí ojú ègbú wà bó ti ṣe òun náà láti ṣàlàyé yẹn ìyẹn ni pé ibi tó ju ègbú wà ọkọ̀ palẹ́sẹ́ ibi ìwọ̀nba tó kù èyí tọ́já sí pé ọlọ́làfíà ọ̀wẹ̀ ònìkan mo rò pé ó clear ọwọ́ àtẹ̀síwájú pé wà á yíyẹ fún jùrọ̀ fún. بأعضاء البدن يتركه وللوضوء يتقي nínú mọ́tàbù màlìkíyà tí egbò bá wà lára àwò bí tó wà tọ́bátẹ́ yí pé ibi tẹ́gbò wà ibi oríkì àdùwàlá ni kìí toríkì tàyà mú àwọn màlìkíyà pè fà pé kó o ṣe tàyà mú ní pípé ọ̀sẹ̀jú kó o ti àlùwalẹ̀ ẹlẹ́dẹ̀ lọ kò yé màá fún alápèjúwe tó fi clear lápèjúwe egbò wà níbi ẹsẹ̀ sẹ́ńpẹ́ nígbà tó egbò ti wà ní ẹsẹ̀ ṣé yóò lè wẹ̀ ẹ́ kò ní lè wẹ̀ ẹ́ torí pé bandage tó wà ní ẹsẹ̀ ni ó lè fọ́ pa àti ike tọ́ba tábà ní kó ṣe ọ̀sán àlùwàlá rẹ̀ ó dé àlùwàlá rẹ̀ ó torí káàyè kan ti wà tí ò ní lè tí ò ní lè fọ̀nù rákàwá ló ní lè dé ju ibi yóò fọ́ pa lọ. ṣùgbọ́n tẹ̀ta wá wo ibi tí egbò yẹn wà. àti pé sára nílé kó o ṣe ọwọ́ àdójú yóò ṣe ṣàyà yóò fi àbẹ̀ òyìnbí yóò ṣe lọ́dọ̀ àwọn màlúùyà àwọn ẹ̀ka ìgbé kó ṣe ṣàyà mọ̀ yẹ ọ̀sán yẹ kó ṣe sí ó à àbáyé kó ṣe tí ó ọ̀sán kó ṣe. ọ̀sọ̀jú kó o ṣe àlùwàlá èyí tọ́já sí pé yóò ṣì ẹlẹ́bí ló fi sọ pé wà íyà kó ń jọra kan bí àzọ́ í àlùbádàn yẹtùrọ́kòwò wà nínú òdúró ìyẹ̀dàkì. ṣùgbọ́n ibi tàyámùm tó ti ṣe tàyámùm náà ni tẹ̀gbẹ́ ibi oríkè tàyámùm òun náà lóríkè àlùwàlá ṣùgbọ́n oríkè àlùwàlá lè yàtọ̀ sí oríkè tàyámùm àpèjúwe ni pé níbi ojú rẹ̀ egbò wà bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ sábà ní kò wọ́n sàlùwàlá sàlùwàlá rẹ̀ ó pè àlùwàlá rẹ̀ ó lé pé torí pé kò ní lè wẹ ojú ó clear sábà tó ní kó ṣe tàyámùm náà ṣe tàyámùm rẹ̀ ó gbé kò lè pé torí pé nígbà tí ọba fẹ́ ṣe tàyámùm àlùwalẹ̀ ilé ìfẹ́ yóò yóò sojú náà omi ife méjèèjì ni ò lè pé bọ́ba fẹ́ ṣe tàyámùm tàyámùm ò ní complete bọ́ba ṣe àlùwalẹ̀ ilé ìfẹ́ àlùwalẹ̀ gẹ́gẹ́. àlùwádá náà ní complete ní irú situation yẹ àwọn màlìkí àti pé ó ti àlùwádá ìní ìdájọ́ kò ní torí méjèèjì ni ò ní pé ṣùgbọ́n táwọn ṣe pé tàyámù mọ́ pèsè ni yóò ṣe tàyámù ṣùgbọ́n táwọn ṣe pé méjèèjì ni ò ọjà ètò ìsàyàfún tí ò ní tí ò ní bí lọ ilóbi sọ pé wà ẹ̀yìn ẹ̀kún jórẹ́ fún ti àgọ́ ìbẹ̀dẹ̀ tó bá ṣe pé ibi tí ègbó wà ọjọ́ ibi ààyè ibi tó fẹ́ ti ṣe ìsàyàfún bádàn òní tọ́rọ́pù kan torí pé ìsàyàfún máa rọ́pù àdìwálá àti ìwé ọ̀rẹ́ yẹn ilóbi bìnní bádàn yẹ sọ́rọ́pù yẹn ní pé yóò fi ìsàyàfún lẹ̀ wà nínú odò èèyàn tẹ́kẹ̀ àti pé àlùwàlà tí ò ní kọ́pìlìtì iná ní oṣù gẹ̀mí wà ń kánà tàlùjọ́rọ̀ bí àjọ ìlúdó fàjẹ́mọ̀ bẹ́yìnà sọ̀rọ̀ wàlmá ìkọ̀dọ̀rọ̀ tó ṣùgbọ́n òdíkejì ni lè ta àkọ́kọ́ sàlàyé ẹ̀ẹ́ ibi tí egbò wà ọjẹ́ ààyè àlùwàlá mo sọ pé ó ti tàyà mú tọ́ complete ó ní kíni ó ní ìtọ́ta nínú mọ́gàbù màlìkíyà àwọn míì tún fẹ́ kó ṣe pé kó ti àlùwàlá àti tàyà mú papọ̀ lápèjúwe egbò wà ní ẹsẹ̀ rẹ̀ tọ́wọ́sì fẹ́ ti tàyà mú kò ní pépé yọ̀wọ̀ ẹsẹ̀ máa. àtẹ́kẹ́ yọ́ ma ti àlùwàlá tọ́bátẹ́ àlùwàlá tẹ́ẹ̀kẹ́ kò ní ilé wẹ́ẹ̀pẹ̀ tàyámù ni ó fi wá gẹ̀ẹ́sì ìyẹ́ nínú ọ̀rọ̀ àwọn màlìkíyà mi gbogbo ìta àṣàlàyé yìí ó wà lórí ojúpànà mọ́tàbò malikiya tọ́jú ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ wọn àlùwàlá nìkan ní kò ní ìsìn àlùwàlá tó dín nìkan ní ọ̀sẹ̀ kò ní ṣe kíni kò ní ṣe tẹ̀yà mọ̀ mọ́. ẹ ti yàwòrán àpèjúwe tí mo mú wá yẹ ní pé egbò wà lẹ́sẹ̀ rẹ̀ yọ fẹ̀fẹ̀ àlùwàlá ẹlẹ́dẹ̀ kò sì ní ṣe kíni kò ní ṣe tẹ̀yà mọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ mélòó ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ míì ó ní pé tẹ̀yà nìkan ní ọ̀sẹ̀ kò ní ṣe kò ní ṣàlùwàlá rẹ̀ lókòrò gbàdó ti já sí pé egbò ti wà lẹ́sẹ̀ rẹ̀ yẹn tí ò ní lè ṣe àlùwàlá tó complete àti pé yóò ti kí ni o yóò sì tẹ̀lé mọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni pé méjèèjì ni ó ti pọ̀ ìyẹn ni mọ́tàbù àwọn Hanabila àti Shafi'iyya méjèèjì báwo ìyẹn ni pé yóò ti àlùwàlá ibi tó mi bá lè dé yóò ti mọ̀rọ̀kó ti yẹ ṣùgbọ́n èyí tó kù tó mi tí ò lè lo omi fún yẹ yóò wá fi tàyà mọ̀ yóò fi rọ́pò ẹ̀ bí kásọ̀ yìí pé egbò wà níbi ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá ní ọ̀sán ìwàlá kò ní lè wẹ ọwọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ni ní máa kọ́kọ́ pa ojú egbò àti kọ́kọ́ pa bandage kò ní lè wẹ̀ ẹ̀dẹ́ ti wá ń fi àlùwàlá rẹ̀ nú tí wọ́n ní ó fi complete ẹ̀ ẹ̀yẹ́ fún mi ní ó fi complete ẹ̀ yẹn ni pé yóò combine láàrin ẹ̀yẹ́ fún àti àlùwàlá ṣùgbọ́n èyí ni rinlẹ̀ nínú mọ́gàbọ̀ hànàfíyà àti màlìkíyà ní pé àyè kàn báyìí láàrin méjèèjì ìmọ̀ kó o ṣe tàyámọ̀ àbí kó o ṣe kó o ṣàlùwàlà ìkànnì méjèèjì kó o lè ọ̀fọ̀ ọ̀run èyíkéyìí sẹ́yìn bá rí kó ṣe ìlọ̀nà wà bẹ̀ kí ló fà kò sí nọ́ọ̀sù kò sí ẹ̀rí kan lábẹ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi lókòrópa tí o ti fẹ́ẹ̀rí kan látọ̀dọ̀ ànẹ́bì yẹ yẹ lọ́pàá rí pé ìgbìyànjú wọ̀ ọ́. so ẹni wá fẹ́ pé kó ní kó ti àlùwàlá ní nìkan yọ wà lọ́dà ọ̀rọ̀ lọ́pẹ́ pé pàtàkì lọ́hà lọ́sàbáàtì ẹ̀pá yọ lọ bẹ́ẹ̀ bá ti dégé ni ẹ̀ bá ti lágbára nítorí lágbára nìyẹn ìwọ̀nba tí ó lè ṣe níbi àlùwàlá ó nu ìwọ̀nba tó lè ṣe níbi ìwé ọ̀ranyàn ó nìyẹn ìyókù so ìyẹn ló ti súnmọ́ jù ìwọ̀n àbáṣẹ́ n'inu lágbára nínú àlùwàlá ni ó ti o òun náà ni ó ti ìwọ̀n àbáṣẹ́ ìwà lágbára nínú òwe ọ̀ranyàn òun ni ó ti ẹ̀ lọ́fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ranyàn ṣùgbọ́n tí bandage wà bí ọwọ́ rẹ̀ àbí ọwọ́ níbi ẹsẹ̀ rẹ̀ tẹ̀gbẹ́ kò ní lágbára àti wọ ẹsẹ̀ ara yòókù tí ò ní bandage ó ẹ̀rí kí ni sọ́nà ọba fẹ́ gbé ọ̀tọ́kùn lọ́ha ẹ fáyé ọlọ́run bẹ́ẹ̀ bá ti lágbára bẹ́ẹ̀ bá tí èèyàn bá ti lágbára lọ́nà ọba ti máa jẹ́ ìgbà ṣùgbọ́n tó bá ti tẹ̀yà mú láti lè fi rọ́pò omi tí ò láǹfààní àti ìwòye tó a rí nínú àwọn onímọ̀ tó ti bẹ́ẹ̀ ṣùgbọ́n láti lè kọ̀ǹbáì láàrin àgbọ̀nlá àti tẹ̀yà ìyẹ ó níbi ẹ̀rí tó strong ṣùgbọ́n ẹjọ́ bá ti bẹ́ẹ̀ náà tó kò sí kankan torí pé a ní kò sí ẹ̀rí kan pàtó láti ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam fún yéṣu yẹ ó yẹ àbí òye ìyẹ nípa àlámẹ̀rí báwo la ti máa ń ṣe tí ègbò bá a fẹ́ wẹ ìwé ọ̀rẹ́yìn tí wọ́n béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan nísìn kò ní ẹrù lójú yóò lè ṣe àlàyé rẹ̀ yékéyéké. afọ àtẹ̀síwájú pé wà ó sọ mọ́tò yọ̀kọ́ sí lẹ́hún sọ àwùjọ́sà fi hádọ̀rin mìnìrẹ́ rẹ̀ há dé àwùjọ́sà. wà ó sọ mọ́tò yọ̀kọ́ sí lẹ́hún sọ àwùjọ́sà. afọ àtẹ̀síwájú pé alẹ́ kófù ní bàtà alámùgá tí wọ́n máa ń wọ̀ nínú òtútù a lè pè ní bàtà alámọ̀tà táwa náà wọ̀ ọwọ́dún ẹ̀ ẹ́ sọ́ọ̀sì náà ọwọ́dún ẹ̀ àbá ní pé a ṣe ní ẹ̀tọ́ fọkùnrin àtòbìnrin sílẹ̀ rí wípé tọ́ba wọ sọ́ọ̀sì àbọ̀wọ́ bàtà tó jẹ́ kọfà ṣóò sílẹ̀ rí wípé o lè fọ́ pa pẹ̀lú àwọn amẹ́jẹ̀mú lápàdà ṣàlàyé yìí nínú sọ̀yìn Bukhari àti Muslim wọ́n gbà wá láti ọ̀dọ̀ Jarir ibn Abdullah al-Bajali ó ní pé sàbẹ́ pàtàkì yìí ó ó ṣe fúsárì àmàtíjẹ́ fúsárì yẹn ní pé ọ̀tọ̀ báyìí lẹ́nu mọ̀tàwọ́tọ́ á fàmẹ́sàá àlẹ́ òfin yìí. ọ̀ọ̀tọ̀ nígbà tó wá tọ̀ ọwọ́ àti kí ni o ọwọ́ tún àlùwàlá sí nígbà tí ọwọ́ àtàlùwàlá dípò kọ́kọ́ bàtà alámọ̀tán rẹ̀ lẹ̀ ọwọ́ àmọ́ pa orí ẹ̀ lásán kọ̀bọ́ọ̀lẹ̀ so àwọn tó wá wà pẹ̀lú rẹ̀ wá pẹ́ pé ọmọ ti ṣe ọyẹ kó ونبي رأيت رسول الله صلى الله عليه وسلم بالا ثم توضأ ومسح على خفيه oni tó jẹ́ kó wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé òun rí àdẹ́bì sallallahu alaihi wasallam tó náà fún sáré báyẹ̀ tọ́tọ̀ nígbà tó wá fẹ́ sí àlùwàlá ọ̀pọ̀ bàtà wọ̀ ọ̀pọ̀ lẹ̀ ọkàpọ̀ pa orí ẹ̀ lásán ni bó ti jọ àwọn yẹn lójú bẹ́ẹ̀ náà ní máa jọ ọ̀pọ̀lọpọ̀ ní ìlójú tí ó tọ́ba rí ẹlòmíì tó fọ́ pa sọ àbí yọ fọ́ pa bàtà alámọ̀tà rẹ̀ yóò wò wípé àtúbọ̀ yẹ kọ́ bọ́ọ̀lẹ̀ kí ni eléyìí ṣe yìí tó ó sì ti rinlẹ̀ láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òní ẹ̀ ó náà ní pẹ̀lú hadith sí ìdí aṣọ mẹ́nìtì ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí a sọ ó ní májẹ̀mú ó sì ní bẹ́yẹn sí ṣe torí pé gbogbo ọ̀gá nínú ṣẹlẹ̀ Islam ló ní ìlànà ìlànà àti tẹ̀síwájú pé fi hátọ̀rí mìnàrí rẹ̀ hátí ní òṣèfà fífọ́ pa tọ́ àbí fífọ́ pa bàtà tó jẹ́ bàtà alámọ̀tá yálà ọjẹ́ arìnrìn àjò ní o àbí èsì arìnrìn àjò ìgbàláyé wà fún láti ti bẹ́ẹ̀ lọ́dọ̀ màlìkíyà mìnàrí rẹ̀ hátí kò ní gbèdéke kò ní gbèdéke wípé ìgbà tó lè fọ́ mo rò kó ní lọ́dọ̀ àwọn wo lọ́dọ̀ àwọn màlìkíyà kíkìlẹ̀ ẹ̀rí wọn ẹ̀rí wọn ní hadith tó wà nínú sunan abi daud látọ̀dọ̀ òbáyé inú ìmára ó ní pé ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam àáńtà wà ala al-khubz qala na'am قال يوما قال نعم قال يومين قال نعم قال ثلاثة أيام قال نعم وما شئت àlẹ́bí sallallahu alaihi wa sallam nígbà tí sàbẹ́ pàtàkì yìí tó bí léèrè pé tí a fọ́pa kófí tí wọ́n bá fọ́pa kófí òun bàtà alámọ̀tà tó ń wọ̀ àlẹ́bí sallallahu alaihi wa sallam sọ pé bẹ́ẹ̀ ni wọ́n fọ́pa sàbẹ́ yìí wọ́n béèrè lọ́wọ́ àlẹ́bí pé pé ọjọ́ kan lòun ó fi fọ́pa tóun nílé ànẹ́bì sọ́lọ́ ráyọ̀ sẹ́lá ọ̀sọ̀ ibi ọkọ̀ pápọ́jọ́ kan ó ní tó lè fọ́ pápọ́jọ́ méjì ànẹ́bì ní o lè fọ́ pápọ́jọ́ méjì tó lè fọ́ pápọ́jọ́ mẹ́ta ànẹ́bì ló lè fọ́ pápọ́jọ́ mẹ́ta wà máa ṣe àtẹ̀yíkéyìí ọjọ́ ìyẹn ní pé kò ní gbèdéke ṣùgbọ́n àdéhùn yẹn tọ́ba ńlá làbíà àbáṣọ ike kò ní gbèdéke ṣùgbọ́n àdéhùn ló jẹ́ sọ̀rọ̀ ó wík wík àdéhùn tó àdéhùn yẹn ọ̀lá làbíà yẹn lọ́kàlóyá sí pé àwọn tó pọ̀ jù nínú àwọn onímọ̀ yàtọ̀ sáwọn màlìkíyà ni a sọ yí ma kọ́ pa tọ́pẹ̀ àbí bàtẹ̀ tọ́ba ṣe kéèké ìta àjò fún twenty four hours bó ní o ti sí twenty four hours ẹ̀ máa padà sàlàyé fún kíni twenty four hours tọ́ba ṣe kéèké arìnrìn àjò ní ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yẹ bóun ni yóò ti wá sí kílẹ̀ rí rẹ̀ hadith ali radiyallahu anhu onígbé ja'ala nabiy sallallahu alayhi wa sallam thalathata ayyam wa layaliyahunna lil musafir wa yawman wa layla lil muqim onígbé anabi sallallahu alayhi wa sallam ó fi ọjọ́ mẹ́ta lẹ̀ pẹ̀lú ọba jẹ́rin arìnrìn àjò láti fọ́ àdorúkẹ ó fi ilẹ̀ fún ẹ sí ìrìnàjò bóò ni yóò ti wá sí twenty four hours yẹ àbí twenty two hours ìyapa inú àwọn onímọ̀ wà bẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ló wà bẹ̀ àwọn míì sọ yí pé yóò bẹ̀rẹ̀ sí ka twenty four hours yẹ láti ìgbà tí ọba ti wọ sọ́ọ̀tì láti ojúwe ọ́sàdùwàlá láàárọ̀ kó tó máa lọ sí ọ́fíìsì láago méje ọwọ́ sọ́ọ̀tì tí àlùwàlá rẹ̀ bá já nígbàtọ́ fẹ́ kàílà yóò kà sí àlùwàlá kò sì ní bọ́sọ̀p yóò sì fọ́ pa sọ́pẹ̀ bọ́bá já lásìkò àlásárì bẹ́ẹ̀ náà ni ó sì bọ́bá já bọ́bá fẹ́ sàlùwàlá lásìkò mágbébì bẹ́ẹ̀ ni ó sì wọ́n fẹ́ sàlùwàlá lásìkò ìṣà bẹ́ẹ̀ náà ni ó sì bọ́bá fẹ́ sàlùwàlá lásìkò àsùbá bẹ́ẹ̀ náà ni ó sì kò ní bọ́sọ̀p yóò kà sí kíni yóò fọ́ pa títí tí ó fi di so ọ̀rọ̀ àwọn onímọ̀ kan lọ́ba yé pé yóò tẹ̀ ká twenty four hours ní orí àbí òye ṣùgbọ́n àwọn míì nínú ọ̀rọ̀ míì wọ́n sọ pé twenty four hours tiẹ̀ lọ́ba tí arìnrìn àjò bá ti ṣàlàyé ẹ̀ náà ni ṣùgbọ́n nínú àwọn arí tó sọ pé ìgbà tánú wà láàrin bá tó jáde ó tó mú 24 hours ká lápẹjúwe afẹ́kẹ́ ọmọ ẹ̀ lọ sí ọ́fíìsì ó ti àlùwàlá láago mélòó aago méjì tẹ̀ báwọn pẹ́pẹ́ pé àtàgo méjì yẹn ó ti mú 24 hours ká no àwọn bí ìtọ́jú rárá kò ní mú ká láti ìgbà tí ọwọ́ sọ́ọ̀kì bí kò sí pé yóò mú ká nígbà tí àlùwàlá ẹ̀ bá já àti gbàtánù wà lẹ́ẹ̀ bá ti dá oní òṣèké ni oní yóò mú kàn ó nígbà tó ti àlùwàlà tán ó kéjò ha nígbà tó dé ọ́fíìsì ó kéjò ha láago mẹ́jọ nígbà tó ti dé aago mẹ́wàá làlùwàlẹ̀ ẹ̀dá àwọn yẹn gbà yí pé ìgbà tálùwàlẹ̀ ẹ̀dá láago mẹ́wàá oní òṣèké ni ní ó sí ka twenty four hours àti pé yóò láǹfààní láti máa kọ́ pa sọ́ọ̀tì àbí rẹ̀ láì ní bọ́ọ̀lẹ̀ títí tí ó fi di aago mẹ́wàá ọjọ́ kejì yọ láǹfààní láti ṣe fọ́pa sọ́ọ̀tì àbíbàtẹ̀ lásìkò ìlà lásìkò mágírẹ́bì lásìkò ìṣà lásìkò àsùbà lásìkò dùhà títí tí ó fi di aago mẹ́wàá ọjọ́ kejì kí ló fà á torí pé táì sálùwàlẹ̀ ẹ̀já sí táì wo ni aago mẹ́wàá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pé òun lọ wọlé nígbà tó bá kọ́kọ́ pọ́ pa kófì rẹ̀ àbí sọ́ọ̀kì ẹ̀ ìgbà yẹn ni ó tó bẹ̀rẹ̀ níka twenty four hours tó bá ti fi seventy two hours náà ní ìgbà yẹn ni ó tó bẹ̀rẹ̀ síta àpèjúwe ti àmúwa a ní pé ọmọ ẹlọ sọfì ó ti àlùwàlá ní aago mélòó aago méje nígbà tó di aago mẹ́wàá àlùwàlá rẹ̀ ṣe kéde àlùwàlẹ̀ ìjà àwọn ọ̀sẹ̀ pé yóò bẹ̀rẹ̀ sí ka 24 hours tàbí 22 hours láti gbàwó láti aago méje àwọn ọ̀sẹ̀ pé yóò bẹ̀rẹ̀ sí ka láti àwọn ọ̀sẹ̀ pé aago méje kí làwọn agbára lé wọ́n sọ pé torí pé gbà yẹn ni ọ̀wọ́ àwọn ọ̀sẹ̀ yìí pé aago mẹ́wàá wọ́n ní pé gbà yẹn ni àlùwàlá rẹ̀ lọ́jà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó wọlé òní pé ìgbà tí ọba tó fọ́ pa àkọ́kọ́ ìgbà tó bá kọ́kọ́ fọ́ pa báyìí òun náà ni ó mú ká nígbà tálùwàlá rẹ̀ jẹ́ láago mẹ́wàá kò tún àlùwàlá mi sí títí tó fi di àsìkò àyílà ìgbà tó wá sí àsìkò àyílà yẹn ilé ọ́sẹ̀sẹ̀ wá sàlùwàlá lọ́wọ́ fọ́ pa lọ́fọ́ pa gíní lọ́fọ́ pa sọ́ọ̀tẹ̀ àtẹ́yíké àsìkò àyílà tó jẹ́ wá aago kan tó lọ sàlùwàlá ilé ọ̀sẹ̀ mọ́ twenty four hours. mo rò bó ti tó láti aago kan títí di aago kan ọjọ́ kejì. kílẹ̀ rí torí pé wà nínú ẹ̀gbà wá tí àdébí sọ́lọ́ lọ́sọ̀rọ̀ sọ́nà sọ pé yẹ́n sáhùn mọ̀tàfíìr fàlàyà àyà wàlàyà lè yàgò ni ẹ̀tọ́ jẹ́ arìnrìn àjò yóò máa fọ́ pa kófì rẹ̀ fún ọjọ́ mélòó fún ọjọ́ mẹ́ta òru mẹ́ta àti ọ̀sán mẹ́ta yóò máa fọ́ pa nígbà tá a bá sọ pé yóò fọ́ pa àgbẹ̀jẹ́ yóò láǹfààní sí seventy two hours láti fọ́ pa nìyẹn ẹ̀ka bá sọ pé yóò bẹ̀rẹ̀ rẹ̀ láago méje tó wọ̀ tó pé seventy two hours kò pé ẹni wọ́n sọ ike ìgbà tó jẹ́ apálùwà lẹ́ẹ̀ jáde kò pé twenty two hours ìgbà tó bẹ̀rẹ̀ sí fọ́ páyẹ ni ó bẹ̀rẹ̀ sí sí títí dé seventy two hours tó wá jẹ́ arìnrìnàjò àbí twenty four hours tó bá jẹ́ arìnrìnàjò eh, eh, tó bá jẹ́ onílé mo rò pé yóò ní sìn àti pé èyí tó tẹ̀sùn wọn èyí tó tẹ̀sùn wọn ó ní kí ni o èyí bá tẹ̀sùn wọn ní ẹ́ àti mẹ́rin tí ẹ́ àbí àná nígbà tí lò kọ́kọ́ fọ́ pa àsìkò tó fọ́ pa sí yẹ ni yóò bẹ̀rẹ̀ sí yóò bẹ̀rẹ̀ sí ká àti gẹ́ẹ̀sì ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti ti màyàtọ̀ tó àfáàtẹ́ wá tẹ̀síwájú wípé bẹ̀sẹ̀rùsẹ̀ jẹ́lẹ́dẹ́ tọ́ ìrẹ́ kọ̀dẹ̀kọ́rìta yòsáàbí olùmọ́ṣíyá nìká bí ní àrọ̀ta kófí àbìsọ́p àbíbàtà alámọ̀ta tààlàǹfààní láti lè fọwọ́ pa onímọ̀jẹ̀mú ọgbọ́dọ̀ já sí pé jíl àwọ̀ ni a fi ṣe àti pé lọ́dọ̀ màlìkíyà èyí tó bá jẹ́ sọ sí ìyẹn lè kò lè torí awọ ni ìjọba ṣe pé lẹ́tà náà wọ́n fi ṣe lọ́dọ̀ màlìkíyà èyí ò ní láǹfààní àti ó òye ṣùgbọ́n fún láǹfààní àti wọ̀tẹ́tẹ̀ tí ó ọgbọ́dọ̀ ó kíá bìṣẹ́rìtì ti yẹn wà awọ yẹn pé wọ́n látara nǹkan tí ọmọ kò ní jẹ́ pé awọ tí a ti látara ẹlẹ́dẹ̀ awọ kò ní awọ kò sì ní jẹ́ awọ eh, eh, ajá kọ̀dẹ̀ kórè záà mọ́jẹ̀mọ̀ ilẹ̀ kẹta sáàkà mọ́jẹ̀mọ̀ yẹ mọ́jẹ̀mọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ màlìkíyà aníkọ̀wọlé oníkíni kọjí àwọ mọ́jẹ̀mọ̀ ilẹ̀ kejì ní pé kọjí àwọ tọ́mà ẹbí àwọ màlúù àbí àwọ ewúrẹ́ kò ní jáwọ ẹlẹ́dẹ̀ kò ní jí àwọ bí ajá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣẹ́rìsì jẹ́ pé tọ́ ìrìn kọ̀dẹ̀ kórè wọ́n sì gbọ́dọ̀ ọ̀rán ni kò ní tẹ̀sẹ̀ fi gọ́ọ̀mù mọ́ ìyẹn lọ́dọ̀ àwọn wo mànìkíyà ṣùgbọ́n kọ̀tẹ́ẹ̀lì fún kọ̀tẹ́ẹ̀lì fún yín pé wọ́n gbọ́dọ̀ ọ̀ràn ni sọ ìyẹn padà wọ́n pé ànígbà ìyẹn wọlé ìṣàrùtẹ̀ tí ń gbé tọ́hìnrín ọ̀nà kórìíra yóò sáábẹ́ olùmọ́ṣíà tọ́ ọ bá ń ké kò ní máa jábọ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá wọ bàtà tí ó jù lọ ẹ lẹ́sẹ̀ lọ yóò bá ṣe pa pa pa ẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ bàtà tí ó ti sáìsì ẹ̀ kò ní jẹ́ bàtà tí ó jù lẹ́sẹ̀ lọ ṣùgbọ́n ìyẹn náà kò ní kọ̀nẹ́rì ìyẹn pàlọ́ ya ti pé ọ̀wọ́lé pa ẹgbẹ́ ogunlọ́gbọ̀ àwọn onímọ̀ lòdì mọ́jẹ̀mú bẹ́ẹ̀ bìṣàrẹ́sẹ̀ jẹ́ lẹ́ńtọ́ yẹn kọ̀dẹ̀kọ́rẹ́sà yòsáàbẹ̀ olùmọ̀ṣíà lè káàbẹ̀ ní àràdà yóò ti ibi ìgbésẹ̀ ibẹ̀ kókósẹ̀ so ọjọ́ ẹ̀kọ́ yẹn náà lára nǹkan tí ogunlọ́gbọ̀ àwọn onímọ̀ tí wọ́n ti ní. bìkáàmìlì kọ̀hárọ̀ ọgbọ́dọ̀ jẹ́ síwájú kó tó wọ sọ́ọ̀sì yẹ àbí bàtà ó ti kọ́kọ́ ti àlùwàlá àbí ó ti wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn pẹ̀lú omi. ìyá ní kí ẹjọ́ fẹ́ lọ bí sẹ́ tí ọ̀sán àlùwàlá tọ́ka wọ sọ́ọ̀sì tọ́ba fẹ́ ti àlùwàlá ọgbọ́dọ̀ bọ́ sọ́ọ̀sì yẹn kí ló fà á torí pé ọ̀kọ́kọ́ ti àlùwàlá síwájú kí kó tó wọ̀ ìyẹ́ ó ní gbogbo àwọn àfáà sọ ẹ̀rí tó ti wà lérí ẹ̀ ní àdéhìí mọ̀kúyẹ́ra ìtàn ṣọ́ọ̀bà nígbà tí àdéhìí sọ́ńdọ̀rọ̀ àlùfẹ́lá tó fẹ́ kọ́ pa kófì rẹ̀ mọ̀kúyẹ́ra ìtàn ṣọ́ọ̀bà ọwọ́ fẹ́ bá bọ́ kófì yẹ àlewà gbẹgbẹ dá àhùmà fa ẹni àdìkálùtùkù máa ń sọ ìrọ̀tẹ́yìn. àdéhìí sọ́ńdọ̀rọ̀ àlùfẹ́lá sọ fún mọ̀kúyẹ́ra ìtàn ṣọ́ọ̀bà pé kófì kófì lẹ̀ kọ́ máa bọ̀ bọ́ bàtà yẹ lẹ́tún ti ti àlùwàlá mo rò pé sí ìtumọ̀ ẹni pé tó bá tó ké kọ̀ àlùwàlá kó tó wọ̀ ọ́ yóò wá bùkátà sí ọ̀bọ̀n náà tó bá ti ṣe wípé ó ṣe àlùwàlá tẹ́nìkan kọ̀ wá sì ṣe tán lọ́wọ́ kò ní láǹfààní ẹ̀ náà lórí pé sáà lọ́bí sọ ní pé òun ti wọ̀ ọ́ sọ ìfàṣẹ́ ìlẹ́sọ̀ sí pé ẹsẹ̀ méjèèjì ọ wà ọ wà ní mímá lọ́wọ́ bí pé ọkọ̀kọ́ sí àlùwàlá ọkọ̀kọ́ wọ ẹsẹ̀ ọwọ́ àwọ̀ ó tún wá wọ ìkejì lọ́wọ́ lóòkù ní láǹfààní ọgbọ́dọ̀ yá sí pé ó ti wọ ẹsẹ̀ méjèèjì tán yóò

pàṣẹ, ìbóládé náà ayọ́ à ó ní bìkámẹ́lì tọ̀hárá sí àlùmáìyà kọjá sí pé àlùwàlá olómi ló ṣe ó sì wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn pẹ̀lú mi kò ní jẹ́ pẹ̀lú tàyàmùn èyí ò ní ṣe tàyàmùn látara ife bọ́yá ara rẹ̀ ọ̀yá kò ní lè lómi ọwá ṣe tàyàmùn ọwá wọ so nígbà tó wá fẹ́ ṣe àlùwàlá láti fàílà tààrẹ ìdápé yóò wà pọ̀ pa ìyẹn lọ́dọ̀ ogunlọ́gbọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣàfihìyà àwọn ìgbà yìí pé tọ̀yẹ́mù ìmárakalu náà ẹ́ tọ̀ọ̀ṣọ̀ràṣẹ́ ìtàdẹ́bì sì pé pé ó ti wà nímara yálà pẹ̀lú omi ní o àbí pẹ̀lú yèèpẹ̀ ní o yóò láǹfààní láti láti ìfọ̀pá ìyẹn ló sì tẹ̀sùn wọn yẹ ní pé ẹn tí ò lè lo omi láàárọ̀ fún ìdíkà àbídìkejì tó wá tẹ̀sẹ̀ yẹ mọ̀ tó fi wọ bàtà rẹ̀ àbí tó fi wọ sọ́ọ̀bù rẹ̀ tó bá ti ọ̀sẹ̀ kárẹ̀ já pé tó fẹ́ sàlùwàlà kò ní ìdíkì ọ̀bọ̀ kí ló fà á torí pé tẹ̀yà mọ̀ tọ̀hárà lónà ìbára gẹ́gẹ́ tá a ti sọ lọ níbi bábà tẹ̀yà mọ̀. Bìkálẹ̀ tọ̀hárà ti máa ń yà bìlá tàràfòhìn wàlá màṣíyà mọ́jẹ̀mú míì ò ní wípé ẹni tí yóò láǹfààní láti fọ́ pasọ́ àbí bàtà tọ́ba jẹ́ arìnrìn àjò yóò jẹ́ sí pé ìrìn àjò ti ń ṣe kìí ìrìn àjò ẹ̀sẹ̀ kò ní jẹ́ ẹtí lọ kó ọtí tí kó lọ sí kò lágbèjúwe tọ́wọ́n fẹ́ pé ẹni kú ọtí lọ sí kò àbí kú ẹlẹ́dẹ̀ lọ sí kò ní kò ní láǹfààní àti fọ́ pásọ̀ àbí bàtẹ̀. ìyẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ànàfíà àwọn ní gbé rárá. ó ń kọ́ sí lọ sí kò ẹ̀sẹ̀ kan ní wọ́n gbọ́dọ̀ túbá tọ́lọ̀ ṣùgbọ́n kọ́kọ́ pa kó fi rẹ̀ ìdájọ́ mi ni mo rò kó dé so ìyẹn ni ó ti tẹ̀sùn wọn ìyẹn lọ tẹ̀sùn wọn so òun náà lè ẹni tó sì rìn àjò tó ṣe pé ìrìn àjò rẹ̀ ẹ̀sẹ̀ wà bẹ́ẹ̀ ó láǹfààní láti fọ́ pa kó fi ṣùgbọ́n gbọ́dọ̀ tú bá kò níbi ẹ̀sẹ̀ ìdí oṣù kọ́lọ́ba kí wọ́n bá fi ìyà rẹ̀ jẹ́. ìlà àtọ̀rọ̀ fún yín wọlé àmà sí i. يعيد في الوقت لترك الأسفل وتارك المسح لأعلاه أبطلي قولة وما فوقه في lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn gbà yí pé àtàwọn míì àwọn gbà yí pé atukí àti sálẹ̀ rẹ̀ ó ní ìlà fọ́pa ọ̀wọ́ yí pé òkè lọ jẹ́ ọ̀ràn àyàn láti fọ́pa ìsàlẹ̀ ọjẹ́ súnà ìtumọ̀ ní pé tọ́ba kọ́ pàtàlẹ̀ tí ọba kọ́ pa òkè kò lè fi kírun ṣùgbọ́n tọ́ba kọ́ pa òkè tí ọ̀fọ́ pa ìsàlẹ̀ ó lè fi kírun ṣùgbọ́n ó lè fọ́ pa ìsàlẹ̀ náà. ẹni afárùsọ̀gbẹ́ yọ̀rí ìlú pẹ̀lú ọ́kṣí ní sẹ́kìlì àtúfàlẹ̀ tí ọba gbàgbé àbí ó fi ìsàlẹ̀ fún sílẹ̀ àbí sọ́ọ̀tẹ̀ tí ọ̀fọ́ pa yóò dá fífọ́ pa ló kọ̀ọ̀rọ̀ pàtó wá sí pé àsìkò òróye ò sí lọ. ṣùgbọ́n tó wá sí pé kọ̀ọ̀kọ́ pa òkè ẹ̀ yẹ́nà àsìkò ti lọ ní o àsìkò oró èsì lọ ní o ọgbọ́dọ̀ tún fọ́ pápadà kọ́sẹ̀ tún wọn kí. ó yẹ àbí òye ṣùgbọ́n ìtọ́sẹ̀ tún wọn ní pé a fọ́ pa òkè kófì nìkan ni àbí sọ́ọ̀bù ó sì báyìí. خلاص kí ló fà á torí pé hadith tó rinlẹ̀ o ní hadith wá láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu èyí tó wá tó wá nípa tìsàlẹ̀ hadith tó lẹ́bi so Ali radiyallahu anhu ọ̀sẹ̀ pé law kana dinu bir-ra's lakana asfal al-khuffi لكان المسح على أسفل الخف أولى من أعلى أو كما قال tọ́ba ṣe ike pẹ̀lú làákà ìlẹ̀yà bí máa ń tẹ̀sẹ̀ kalẹ̀ ní ìsàlẹ̀ kófí ọwà awolá minal masẹ̀ ẹ́ asfalul kóf awolá minal masẹ̀ ẹ́ min àlá ó ó ní ìsàlẹ̀ kófí ga lọ́yà afọ́pa yàtọ̀ sókè ṣùgbọ́n tẹ̀lé àìbọ́dọ́ ní afọ́pa òkè rẹ̀ sọ̀yẹ́ pàlọ́yà sí pé ẹni wá fẹ́ pa afọ́pa sọ́ọ̀kì àbí bàtà alábọ̀tà kí ni ó ṣe lọ́kà kan pa òkè lásán tó ó ti tó onídìí kí ọkọ̀ pa ìsàlẹ̀ rẹ̀ kí wọ́n ní máa ń fa fífọ́ pa kófí jẹ́ àbí sàn tó fi dájú pé èèyàn òfin ní láǹfààní láti fi mọ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ẹni tó bá ní jánábà wọ́n gbọ́dọ̀ kọ́ ọ́ sọ́ọ̀kì àti kófí rẹ̀ láti wọ ìwé ọ̀ràn yẹn pẹ̀lú àpanupọ̀ àwọn onímímà mọ́rọ̀kọ́ tí ẹni sí ṣùgbọ́n àwọn onímímà ní ètò ka àwọn àtẹ̀mí máa kàkà fún wa ṣùgbọ́n tó ṣe pé kọ̀lẹ́tẹ̀lẹ̀ kọ̀lẹ́rì àwọn ní ìgbà yìí pé tọba ṣe àlùwàlá tẹ̀sẹ̀ tó wọ sọ́fẹ̀ láago méjì tá a sọ kó tó lọ sọ́fì tó wá dọ́fì tó rú mọ́ lẹ́sẹ̀ tó wá kọ́ lẹ̀ pé wọn bá tún wọ padà níbi aago mẹ́wàá tó fẹ́ ṣe àlùwàlá ní àsìkò àìlà ṣùgbọ́n kò sẹ́rẹ̀ sí. àwòrán yẹn ní àbíòye mo wọ sọ́ọ̀kì láago méje pẹ̀lú májẹ̀mú bó ti tọ́ àdúgbò ti lẹ mo ṣe àlùwàlá mo wọ sọ́ọ̀kì mo wá dọ́fíìsì mo bọ́ọ̀lẹ̀ níbi aago mẹ́wàá tó nígbà tó ti di aago méjìlá mo padà mo fẹ́ ṣàlùwàlá lọ́dọ̀ ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ àwọn gbà wípé kò ní láǹfààní àti ọ̀pamọ́ ó gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ kó ti kí ni ọ̀rọ̀ ọwọ́ tó wá pẹ́ sí méjì èyí tó nínú wa lọ́sọ yìí pé yóò ó gbọ́dọ̀ fi omi bọ́ ẹsẹ̀ yẹn rárá tó wà lẹ́ ibi ẹsẹ̀ yẹn àlùwàlá rẹ̀ ti já ìwọ́n lọ́dọ̀ àlàáfíà àwọn gbà yìí pé ti já yányá pé àlùwàlá ti já yányá àwòrán yìí sì ní lọ́dọ̀ tí wọn àwọn gbà yí pé iṣẹ́ ọba fi wọ sọ́ọ̀pù nígbà tó sàlùwà lásán tó ọba fi bọ́ọ̀lẹ̀ kí lọ́tẹ̀lẹ́ àlùwàlẹ̀ ti já àlùwàlá rẹ̀ ti segin ni ìyẹn lọ́dọ̀ àwọn ànábìlà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì àwọn gbà yí pé ọgbọ́dọ̀ fọ pa ọgbọ́dọ̀ fi omi fọ ẹsẹ̀ rẹ̀ torí pé àlùwàlẹ̀ ti ti òṣìṣẹ́ ṣùgbọ́n ètò ọ̀sẹ̀ sọ̀rọ̀ ní pé bí kọ́sọ̀p àbí bàtàlẹ̀ kọjá àlùwàlá lè yìí sí. ó clear bí ó clear. lára nǹkan míì tí àwọn ògbólọ́pọ̀ onímọ̀ sọ ṣùgbọ́n tí ọ̀lẹ́ rẹ̀ ò ní wípé a ní twenty hours ní lọ́wọ́ fún ẹjọ́ jẹ́ ẹ̀ńtí ìsàmì ìrìnàjò tí how many hours tó wà fún twenty two hours fún ẹgbẹ́ jẹ́ ẹ̀dọ́ traveler. èyí pọ́pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́dẹ́ gbé sí twenty four hours ìyẹn bá ti pé yálà ó tó ọ̀tọ̀ àbọ̀ ọ̀tọ̀ àlùwàlá rẹ̀ ti já ìyẹn wípé sí seventy two hours bá ti lè gbé báyìí kí lọ́sẹ̀ lè sálùwàlá àlùwàlá ti já èyí tó pọ̀ nínú àwọn onímọ̀ lọ́sọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah àgbà yìí pé àlùwà láàrin ọ̀já ọ̀wọ́ yìí pé tẹ̀sí tó àwọn tó pé yẹ ò ní láǹfààní àti fọ́ pa á kálùwà láàrin bá já lọ fẹ́ kálùwà láàrin kò clear ẹ́ ó yà bí òye tẹ̀sí tó àwọn tó pé àbí tẹ̀sí fún àwọn tó pé iye ọ̀tọ̀ ipá ló wà lájá ọwọ́ orí pé nígbà tó bá fẹ́ sàlùwà lábẹ́ ò ní láǹfààní sí kíni láti fọ́ pa ọgbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ tó wọ́n tó ti bọ́ọ̀lẹ̀ tó tó fi àlùwàlá tó tó wọ padà another twenty four hours tó ti oṣù ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣé twenty four hours wá pé àlùwàlá wà á bàjẹ́ automatically tó ìyẹn ò ní sí kíni o kò ní ba àlùwàlá jẹ́ so iye nípa àdájọ́ lọ́jẹ́ mọ́ bandage àti stock àbí bàtà sí èèyàn wọ̀ kí ni ọ̀rọ̀ àwọn onímọ̀ ìwọ ló sì jẹ́ ìtọ́sẹ̀sùn wọn bẹ̀ òun náà ní kìí àtìsọ yẹn pẹ̀lú gbọ́lọ̀ láàmà tẹ̀síwájú ní oṣù tí ń bọ̀ nípa àlàyé nípa kan oṣù àti ẹ̀jẹ̀ ìbímọ kí ọlọ́ba kí ó sọ́wọ́jú ìgbà náà lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. Thank you.